علي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gún àti àdúgbò muslim Nigeria, but only few are If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ ta Mùsèmùsè. Níbi kákọ́ mọ̀lẹ́kọ̀ ìwé bá yanjú tó ń tọ̀rọ̀ ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ mùsùlùmí ic tó ní ilé kéwúta àti ìkọ́mọ̀lẹ́kọ̀ọ́ lárúbáwá àdìrí síkì náà sárfù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ For more information and inquiry, reach out to them at Muslim Ifeanodun Idiobi area, Ibadan, or call 0805-261-5308 or 0809-091-4823. Muslim High School, learning for success in both worlds. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون abẹ́lọ́ gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n lẹ́san rẹ̀ bá ní ṣàlékún ìgbàgbọ́ òdodo arísìkí àti àlàáfíà tó péye kájọ jèrè láyé àtijọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èmi pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Aisha Ajibade tí ó kà fún wa bismillah. A'udhu billahi rabbuka wa ma qala. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فهاوى فوجدك ضالا فهدى فوجدك هائلا فأغنى فهم اليتيم فلا تقهر وهم السائل فلا تنعوا وهم بنعمة ربك فحدث ọlọ́run mọ́jà àwọn ọmọ ìmọ̀jẹ̀ kan gbàgbé ìmọ̀ òkọ́ jẹ́ kí wọ́n soríire ayé àtijọ́ ọ̀gbẹ́ni alkiyama ẹ̀yin arúgbó ọlọ́run eléyìí ni episode two lórí asbabu inihirofil aulad causes of children's deviation àwọn tó ń jà wọn ọmọ kán gúnrí kò ń bi ìtọ́lọ́run tọ́jẹ́ kán yàyàkuyà táwọn ọmọ àlè nàìjíríà ti wá ń dàgbà báyìí tí ìlú wá ń dàrú àwọn ọmọ kéékèèké wọ́n wá di fáwọn ọmọ kéékèèké náà ń ara wọn àwọn ọmọ kéékèèké wọ́n ti fáwọn náà kidnap èèyàn tí wọ́n máa fún wọn lówó bíi five thousand owó rádaràda àwọn ọmọ kéékèèké àwọn teenagers wọ́n ti fáwọn náà ń gé orí èèyàn gbogbo orú eléyìí èsẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run mà ṣàánú ìjà láàrin bàbá àtìyá a máa fa káwọn ọmọ dìdàkudà inú ilé tí ọba fẹ́tù àwọn ọmọ gan ò ya arẹ́ ń bẹ àwọn ọmọ kéékèèké tẹ́lẹ̀ àdámọ́ wọn ni pé wọ́n fẹ́ misbehave wọ́n fẹ́ hùwà tí ọ̀dà wọ́n fẹ́ máa jalè wọ́n fẹ́ máa parọ́ wọ́n fẹ́ máa rìnrìn kùrìn bàbá àtìyá náà ọ̀rọ̀ tiwọn náà tún dojúrú bí wọ́n ṣe ń fúnra wọn kúkú lónìí ìgbà tí lọ́la ayọ̀nù ó fi tẹra wọn lọ́tọ̀la àwọn ọmọ òsì á rí pé kọ̀ọ̀sán nínú ilé yìí kò sí fọ́kànbalẹ̀ nú ilé ìyàn wà afa káwọn ọmọ náà mú wà pálapàla ọmọ mi ìyọ́ bàbá bàbá rẹ̀ lọ ìwà bàbá rẹ̀ ni ó mú ọmọ mi ìyá rẹ̀ ni ó sọ̀pọ̀ọ̀tì èyí ọ̀wà àpàtọ́ jẹ́ pé àti fọwọ́sowọ́pọ̀ láàrin bàbá àtìyá láti kọ́ṣà àwọn ọmọ níbi tán bá ti fẹ́ hùwà yóò nira torí bàbá àtìyá gan ọ̀rọ̀ wọn ò ṣe kíni o kò jọra wọn ẹ̀yin bàbá àtìyá amọ̀rọ̀ yìí amọ̀bẹ̀ yìí ẹ má jẹ́ kí àwọn differences àwọn misunderstanding ẹ má jẹ́ kókó bá wọn ọmọ yìí bàbá ẹyọ kan ìyá ẹyọ kan ẹ̀jẹ̀ méjì ọlọ́run fún yín lọ́mọ mẹ́ta ó fún yín lọ́mọ márùn-ún ẹ wo iye ayé tẹ́ ẹ fẹ́ bàjẹ́ ẹ torí ìfẹ́ inú ti yín ẹ torí àìní sùúrù àìlátẹ̀mọ́ra ti yín ẹ dẹ̀ báyé àwọn ọlọ́mọ jẹ́ ah, mà bí yín o arọ gbogbo ẹ̀yin òbí ọ̀rọ̀ yín fẹ́ sùúrù ẹ̀kọ́ gbóná yorùbá lọ ń fẹ́ sùúrù ẹjọ́ nítorí ìtọ́lọ́ gbogbo ole tó ń gbóná abẹ́lọ́ inú àwẹ̀ láwà ọlọ́run bá ní sí bàbá sọ ẹ́gbò rẹ lẹ̀ ìyá tẹ̀láṣẹ ọkọ rẹ ibi tó rí wà nù sọwọ́sowọ́pọ̀ táwọn ọmọ yín kán mọ̀ tí wọ́n máa jí ẹran ládùúgbò nígbà wọn bá jí fo fẹ́ǹsì kán mọ̀ ọmọ tí wọ́n ẹjọ́ gbogbo àwọn òbí ẹ̀jẹ̀ àsọ̀ṣe àáfàá ní nígbà tí gbọ́n mi sí omi òtó bá wá ń lọ lọ́wọ́ ara tí máa jáwọn ọmọ tó dìdàkúta òun náà ni halatu tọ́lá divorce nígbà tó bá ti gbé divorce bá wá ṣẹlẹ̀ ìkọrẹ ẹni sílẹ̀ á lọ wọ àwọn ilé tí bàbá àtìyá tí wọ́n ti kọra wọn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fámìlì yẹn àwọn ọmọ máa ń dìdàkúdà ni bàbá àtìyá gan mójútó mọ àtúnjókòó à ń ṣàdúà à ń bẹ lọ́n ká tó wá di pé bàbá bá tiẹ̀ lọ ìyá bá tiẹ̀ lọ ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a náà ń dàlúrú yìí bàbá àtìyá àwọn ò sí papọ̀ ó jẹ́ káwọn ọmọ ní fírídọ́ọ̀mù ibi ọba wù wọn òun làwọn ọmọ lè gbé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òbí ẹ̀rí pọ́rọ̀ ti yí lásàǹtì síwájú tó pọ̀ jù à ń rọ̀ yín àwọn ẹ̀já tẹ́ ń já ẹ méjì ò lídì sí dàìvọ́ọ̀sì tó bá ti lè lídì sí pé ẹ kọra yín lẹ̀ ẹ mọ̀ sí bímọ mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà gbogbo àwọn ọmọ ìfẹ́ ẹ̀fẹ́ báyé wọn jẹ́ ìwọ́tọ́ ọlọ́ọ̀jẹ́ ìyàtọ̀ ọba kó wọn sọ́dọ̀ má gbàgbé àti sọ pọ́ǹtì kan ní episode one alifakuru òsì fẹ́sẹ̀ ọwọ́ rẹ bọ gbogbo àwọn ọmọ yẹn fẹ́sẹ̀ ọwọ́ rẹ rán gbogbo wọn lọ sùkúù rán wọn lọ ilé kéwú fẹ́sẹ̀ ọwọ́ rẹ sọ́rọ̀ wọn lọ yunifásitì tí wọn ò fi ní damugbó tí wọn ò fi ní di amrọ̀bà tí wọn ò fi ní di yahoo ẹ̀tọ́ ṣe tọ́láàkì kọ́ ni solution sí gbogbo marital conflict tọ́píìkì ní ìtòní inú lọ́tọ̀ bá a ṣe máa ń ṣẹ́tù àwọn tó bá jọ mọ́ gbẹ́mi sí omi òtó láàrin ọkọ àtìyàwó ẹ mánéèjì àwọn tí bá ń ṣẹlẹ̀ láàrin yín o àáfàá ní ìkọrẹ ẹni sílẹ̀ ara tó máa ń dá wọn ọmọ tó máa ń jẹ́ kí wọ́n dìdàkudà òun ni tí wọ́n máa da ayé láàmú tí wọ́n máa da ìlú láàmú àfàwọn ọmọ tó lọ ń bá ṣàánú eléyìí ẹ̀jẹ̀ ta sọ̀ ṣe ọlọ́run abẹ́ọ́ gbogbo àwọn ilé

kí bàbá àtìyà ọkọ̀ra wọn lẹ̀ nígbàtí tó bá ti ẹ̀kọ́ra wọn lẹ̀ ọmọ lè lọ bá bàbá rẹ̀ pé dádì ni wọ́n ní àsanwó wáyẹ́kì o wọ́n ní àsanwó comment transfer o wọ́n ní àsanwó jẹ́ sírí exam bẹ́kẹ́ o wọ́n láfẹ́ sí afla nílé kéwo ṣùgbọ́n ọmọ lọ bá bàbá rẹ̀ graduation wíyá o wọ́n là ń lẹ̀ excursion o ìyá náà lè fún lówó ṣùgbọ́n ọmọ tí bàbá rẹ̀ ti ẹjẹ́ abẹ̀rù ọlọ́run lórí àwọn ọmọ òrukàn ìtẹ́kùlọ́ àfilẹ̀ àìta ẹbẹ̀rù ọlọ́run lórí àwọn ọmọ òrukàn àwọn ọmọ yìí ọ̀sẹ̀ lọ́run ọlọ́run ló kádàrá kí bàbá wọn ó kú fẹ́ẹ̀wàá fi wọ́n lẹ̀ kàn dídàkudà tẹ́ ẹ bá fi wọ́n lẹ̀ àwọn ọmọ yìí ò ní gbádùn tẹ́ ẹ bá fi wọ́n lẹ̀ wọ́n dà àwọn ọmọ yìí láàmú tẹ́ ẹ bá fi wọ́n lẹ̀ wọ́n dà àwọn ọmọ yìí lágbóná ẹ jẹ́ àṣàánú àwọn ọmọ òrukàn ẹ mú àwọn ọmọ òrukàn sọ́dọ̀ ẹ máa fún wọn lóúnjẹ ẹ má àwọn ọmọ òrukàn sọ́dọ̀ ẹ máa rán wọn nílé ìwé ẹ má àwọn ọmọ òrukàn sọ́dọ̀ ẹ máa sanwó ilé kéwu wọn ẹ fún wọn ní full scholarship gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń bẹ́ di ọ̀là fún tẹ́ ń ṣe bẹ́ẹ̀ á ọlọ́run mà ní jẹ́ ẹ parẹ́ àmọ́ àwọn tó ń ṣe bẹ́ẹ̀ kódà pé dórí ilé ẹ̀kọ́ wa yìí kódà tí wọn ò mọ ọmọ sójú báyìí tí wọ́n sì sanwó ilé ẹ̀kọ́ wọn gbogbo ẹ̀yin olówó tẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run dàrí sí kì í yan ọmọ pọ̀ sí ẹ̀ ní wálẹ̀ láìláì ẹ̀yin tẹ̀ tí ì máa ṣe bẹ́ẹ̀ ìwọ náà bẹ̀rẹ̀ ní táàmù tó fẹ́ bẹ̀rẹ̀ èmi náà ó tiẹ̀ máa spọ́nṣọ̀ ọmọ òru kankan ṣèbẹ́ ẹgbọ́n tánàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó sọ oúnjẹ oye wa pé iná máa tún sọ̀rọ̀ náà wà tó ń zàkú náà ti dọ̀ àfa ikùn fẹ́ ẹ máa ran àwọn ọ̀lẹ àtàwọn olòṣì lọ́wọ́ ara àwọn ọ̀lẹ ara àwọn tání ẹ̀ràn lọ́wọ́ làwọn ọmọ òrukàn wà àtàwọn opó torí wípé àwọn ọmọ òrukàn yìí tá a bá lọ kẹ́tà fún wọn lónìí ee eh, wọn ò di yahoo wọn ò di kidnappers wọn ò di bandit kódà wọn ò tún di rapist wọn ò tún di drunkard gbogbo tó tún burú kódà wọn ò di devil wọn ò di demon tí wọ́n máa dayé láàmú ibẹ̀ làwọn kan tó ti wá ń jókòó lé dúkìá ọmọ òrukàn ẹ̀yin tẹ́ ń jẹ dúkìá ọmọ òrukàn wà láàyè dáná wájú ọlọ́run iná máa tá kùlù náà fi ibùtú ni kùn náà rọ jáàná mọ̀ lẹ́ ń jẹ sí kùn ẹ dáná wájú ọlọ́run ẹ rògbò gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbẹ́sẹ̀ lé dúkìá àwọn ọmọ òrukàn bàbá àwọn ọmọ kú tán ẹ gbẹ́sẹ̀ lé ilé bàbá wọn bàbá wọn kú ẹ gbẹ́sẹ̀ lé ilé wọn bàbá wọn kú property tó wà ń yẹn ẹgbẹ́ ẹsẹ̀ lé mọ fọlọ́n tí à ń gbáwẹ̀ fún mo fi búra fún yín ẹ ní wàhálà wájú ọlọ́run àfi tẹ̀ bá túbá ẹ dá dúkìá àwọn ọmọ òrukàn padà ẹ lè mọ ọmọ òrukàn sọ́dọ̀ kẹ ẹ máa fún lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ẹ lè mọ ọmọ òrukàn sọ́dọ̀ kẹ ẹ fún wọn lóúnjẹ ọ̀fẹ́ kẹ ẹ raṣọ ọ̀fẹ́ fún wọn ẹ tún gbẹ́sẹ̀ lé dúkìá bàbá wọn ẹ dojú dúkìá bàbá wọn rú àjọpàdé wájú ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ dúkìá ọmọ òrukàn ee ìtẹ́kùlọ́ha fílẹ̀ àyíká ẹbẹ̀rù ọlọ́run ẹ̀yin náà dàtí nílẹ̀ ìjọsọ o ọlọ́run mọ́jà àwọn ọmọ wọn di o àáfàá ní káwọn ọmọ ọjọ́ mọ òrùka yìí ara ń jọmọ di ni solution yẹn ni pé gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ẹ aláàánú àwọn ọmọ òrukàn tó ọ̀bà alágbára kọ́ ọfọ́mọ full scholarship ọlágbára kọ́ ọ̀rá sọ léyà fún fún ọlágbára kọ́ ọlágbára kó o fún ní iye owó kan fún ọlágbára kó o sanwó wàhẹ́ẹ̀kẹ̀ sanwó kó o fún ìwọ náà contribute ayé ọmọ ẹni tó bá sì wàhálà lórí ọmọ òrukàn ànàbí ní àná wàhùwà kàràtà ẹni ọjọ́ súnmọ́ra wọn náà ìka méjì ni ẹ jẹ́ abandon àwọn ọmọ ẹ̀jẹ̀ amójútó wọn torí tán bá bẹ̀ di ìdàkudà àwùjọ ò ní fọkànbalẹ̀ àwùjọ ò ní fararọ gbogbo wa láàjọ sọ́fà rẹ̀ ọlọ́mọdé àsọ́fà o gbogbo àwọn ọmọ òrukàn ọlọ́njẹ́ wọn jẹ́ àárín àáfà lára tó tó fa káwọn ọmọ di ìdàkudà òun ni al-ihmal fi tarbiyatil awlad أو التقصير فيها أو الخطأ في طريقة التربية àfáà lára ń táwọn ọmọ tó fi ń di ìdàkudà òun ni kọ́ jẹ́ páwọn òbí ẹ rí pé gbogbo bí a bá ń sọ ìmọ̀ òbí náà ni àsọmọ tó bá yàyà kuyà ẹ̀yin òbí lẹni fọ́ọ̀tì ninety five percent ẹ̀yin òbí lẹni fọ́ọ̀tì ọlẹ́yìn náà sọ́yẹ́ pé gbogbo àwọn yòókù abásọ̀rọ̀ pé ẹ̀yin tíṣà asọ̀rọ̀ ibìkan tẹ́ ẹ mú lọ sí bẹ́ẹ̀ ìlẹ́mọ̀ yín lọ sùkúù tọmọ yín ti ń jó káàkiri ẹ̀nà ní standard bẹ̀ ṣe bẹ́ẹ̀ ìlẹ́mọ̀ yín lọ sùkúù tí wọ́n ti parí iṣẹ́ fún wàhẹ́ẹ̀kì tí ò lò jáàbù tẹ́ kó oṣù tó ti ń lò jáàbù torí wọn ò ní parí iṣẹ́ ẹmú lọ ibi tó ti parí iṣẹ́ ibẹ̀ ló ti pàdé àwọn boyfriend ibẹ̀ ni wọ́n ti dẹni tọ́jọ́ ń ṣe ìsìnà ibẹ̀ náà ti dẹni tí wọ́n fún lóyún ẹ̀yin lẹ́ báyé ọmọ yín jẹ́ ṣẹ̀bẹ́ yìí lẹ́mú lọ léèké tí ó ti máa pa aláǹgbá káàkiri ṣẹ̀bẹ́ yìí lẹ́mú lọ léèké tí ó ti máa sọ ògùn kà gbogbo bí àwọn ọmọ yìí ti ń dìdàkudà tá a bá tírèsì ẹ̀ lọ ọ̀dọ̀ ẹ̀yin òbí náà látírèsì ẹ̀ wá ìhìmáàlù fi tẹ́lẹ̀ bí yàtìláwùlà àáfàá ní káfọwọ́dẹ̀ ń gbẹrẹmú ríire ọmọ káfọwọ́dẹ̀ ń gbẹrẹmú ọ̀nà wo là ń gbàre ọmọ àbí ká ṣe àṣìṣe lórí ọ̀nà tá à ń gbàre ọmọ àáfàá lélẹ́yìí ọ wà nínú tó lè jẹ́ kí àwọn ọmọ kí wọ́n dìdàkudà a máa tẹ̀síwájú ní episode three lórí asbáàbù ìnìhìrọ́fìlà ọ̀la ilé ẹ̀kọ́ mufleon high school àwọn náà ṣe onígbọ̀wọ́ ètò yìí ètò alimufleon ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtù máa pàdé ìbìnàmọ̀ ya us islam rasheed ashif abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.